gbajúgbajà olórin fújì ilẹ̀ ìbàdàn ni aláàjì táyé àdébísí àkàndé ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí táyé kọrẹ́ǹsì ó mà ti sọ̀rọ̀ o lórí awuyewuye tó gba ìgboro wípé ó ṣubú lulẹ̀ ní ìlú london lórílẹ̀‐èdè united kingdom lásìkò tó ń ṣeré tí wọ́n sì ti gbé e dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn lókè òkun ẹ̀rọ rántí pé tẹlifíṣàn yorùbá tòótọ́ gbé ìròyìn tó káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára àti àwọn iléeṣẹ́ ìròyìn níbi tí orin Jay Currency ó ti ṣubú lulẹ̀ níbi tó ti ń kọrin ní ìlú London lórí pé wàhálà tó ń ṣe ti pọ̀ ju kò fún ara ẹ̀ nísìmí ṣáò nígbà tó ń sọ̀rọ̀ láti ìlú London tó ń bá agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Olúyẹfà sọ̀rọ̀ Jay Currency ni ìròyìn náà ya òun lẹ́nu púpọ̀ nítorí pé òun kò tiẹ̀ ṣubú débi pé òun yóò wà nílé ìwòsàn ó nǹkan kan tó jọ bẹ́ẹ̀ rárá àti pé òun ò mọ àwọn tó ń gbé ìròyìn ìbànújẹ́ bẹ́ẹ̀ tó sì ní kòkòkò làárọ̀ tòun le ó wáá fi ọkàn gbogbo àwọn olólùfẹ́ káàkiri nàìjíríà àti àgbáyé balẹ̀ pé kò séwu lóko àfigèrè àparò ó ní kò tiẹ̀ sí àárẹ̀ kankan báyìí lára òun débi bóun yóò tiẹ̀ wá ṣubú tó sì ní bóun ṣe gbọ́ròyìn náà ó ya òun lẹ́nu gidigidi kódà táyé kọ́rẹ́ǹsì jẹ́ kó di mọ̀ pé àwọn eré tóun ṣe ní ìlú London àwọn ṣe níta gbangba táwọn tó gbé sórí ẹ̀rọ ayélujára káwọn èèyàn lè máa wò ó tó sì lóun ò mọ ibi tí wọ́n ti wá rí ìròyìn pé òun ṣubú lulẹ̀ níta gbangba ṣá ọ̀kan lára àwọn promota tó máa ń gbé Táyé Currency ní ìlú London ọ̀gbẹ́ni Ayọ̀ Jamiu náà ti sọ̀rọ̀ ó ní kò sí nǹkan tó ṣe Táyé Currency rárá ní ìlú London àtàwọn wà o ó ní nǹkan tó lè fa ìròyìn ẹlẹ́jẹ̀ náà ni wípé ọjọ́ ojú ọjọ́ ìyẹn tó lóyìnbó ń pè ní wẹ́dà ní ìlú London tó jẹ́ pé òtútù àti atẹ́gùn máa ń fẹ́ ó ní ló mú Táyé Currency èyí tó jẹ́ kí ohun ẹ̀ kó dàbí pé ó fẹ́ ha òní nígbà tí Táyé Currency ń bá olólùfẹ́ kan sọ̀rọ̀ Nàìjíríà tó ń sọ ipò tí ohun ẹ̀ wà nítorí ojú ọjọ́ àtẹ́gùn ìlú London tó kọlù ó ní bóyá ẹni náà ni ló ṣe ọ̀rọ̀ ń gbọ́ pé aya Táyé Currency ò yá tó sì ń gbé ìròyìn náà kiri.